الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمة الله عليه وعلى السامعين وكفارة القتل في الخطأ واجبة عتق رقبة مؤمنة فإن لم يجد فصيام شهرين متتابعين ويؤمر بذلك إن عفي عنه في العمد فهو خير له lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe àlàyé fún wa nípa tí wọ́n san lówó ẹ̀mí lórí ẹni tí wọ́n bá pa àbówò tánràn lórí irú bí wọ́n bá ṣe ṣèyàn léṣe àfẹ́ àtúnbẹ̀rẹ̀ àlàyé nípa nǹkan míì eléyìí tá à ń pè ní kaffaratul qatl nítorí pé pípààyàn lábẹ́ òfin ṣẹ̀ríyà lọ́dọ̀ màlìkíyà ẹ bó ti ṣe hàn sí gbogbo wa nínú àlàyé tá à ń ti ń bá bọ̀ oríṣi méjì oríṣi méjì ní pípààyàn lọ́dọ̀ màlìkíyà oríṣi kìíní òun náà ni alqatl al'amd kéèyàn máa má pààyàn oríṣi kejì alqatl al èèyàn ò ṣeéṣì pààyàn eléyìí ni oríṣi pípààyàn tó wà lọ́dọ̀ màlìkíyà àwọn olùmọ̀mí <clears throat> àwọn tó foríṣi kẹta kun eléyìí ni shibhul amd ọjọ́ màmá ọjọ́ màmá èyí onáni kọtulù làmdi lùdùwàn bí ẹlẹtìn muhaddada kí wọn máa ma pààyàn kásì máa pọ tẹ̀m̀bẹ̀ láàrin wọn wọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ náà kó wá lóhun tó mú láti fi pa kó lóhun tó mú láti fi pa bí àdá bí ìdá bí ọ̀bẹ bí àké wọ́n yẹ kó ń lò láti fi pa khurujan min al-khilaf wa illa lọ́dọ̀ àwọn olùmọ̀ọ́yọ́kù walaw bi muthaqqalin kódà kó ṣe pé nítorí lù pa kìí ṣe tó mú ó lù ń kún mà pa ni ọgbà ló lù ni gbogbo eléyàn náà lọ́dọ̀ àwọn jumhur lọ́dọ̀ Abu Hanifa ó ní tó máa fi pọ̀pá lùyàn pa àbí kún mà àbó òòlù ó ní kò lè jẹ́ àmàmà pa torí pé rú rèé pààyàn à kìí ṣe pààyàn kìí ṣe pààyàn ìyẹn jọ́dọ̀ Abu Hanifa ìjọkọ̀ ní qatlul khata òun náà ní kó jẹ́ pé èèyàn gbèrò láti pààyàn èyí tó sì lò irú rẹ̀ pààyàn kò gbèrò láti pààyàn nítòsí lò irú rẹ̀ pààyàn ó náà níbi kéèyàn mú báyìí kó fi gbààyàn lórí pé má gbọ́rọ̀ nítògbà lérò ní kò ń fẹ́ bá wí ṣùgbọ́n má gbọ́rọ̀ kíkan lórí tí báyìí ọkàn lórí báyìí ọmọ ẹ̀mí lọ ni wọ́n bá lọ pààyàn torí ẹ̀ sọ́ra rẹ̀ o. Ah ṣé báyìí máa pààyàn létí ìwọ náà làkọ́kọ́ tá a o ti panu o gbèrò láti pa ohun tó o sì lò irú rẹ̀ ń ṣe kíni kì í pààyàn tọ o gbèrò láti pa ṣùgbọ́n o gbèrò láti ṣe kíni láti fi nǹkan yẹn kàn án irú nǹkan yẹn sì ṣe kíni kì í pààyàn bákan náà ọpọ́n pẹ̀lú ntírù rẹ̀ máa pààyàn ṣùgbọ́n ò rí pé ńbẹ́ńbẹ́ á ń bọ̀sibọ́sí pákó gbèrò láti pa bí kéèyàn mú ìbọn kó yìn sẹ́ranko kan wọ́n sí ìyàlẹ́nu èèyàn lọ pariwo pé oró o bó ló ti jẹ́ bẹ́ẹ̀ àbọ̀ gbé àwọ̀ gálà wọ ni tó irú rẹ̀ tó bá ṣẹlẹ̀. So, wọ́n lọ pa ṣùgbọ́n pa torí pé pé èèyàn ni èèyàn sí ọ òun kálá wọ́n sì ń wá àgbọ̀nrín tó pa ọwọ́ àwọ àkọ́yìn sí rẹ̀ ní ó sì dàbí ìgalà lọ́ba dáná ya ìgalà ni wọ́n rò pé o ṣùgbọ́n òṣèṣì pa ni. èyí tí àwọn olùmọ̀ kan wá pè ní shubhul amd èyí tó jọ àmàmà pààyàn òun náà ni an yaqsuda ila darbihi an yaqsuda ila darbihi duna qatlihi bima qad láti lù ọwọ́ àlù pẹ̀lú ntírù rẹ̀ ó lè pààyàn ó sì lè mọ pààyàn ṣùgbọ́n ọgbà pọ̀ pa ẹbí òye wa ikọ̀ mú ẹlẹ́nu mẹ́fà ni àìgbọ́rọ̀ rẹ̀ yóò dópin lónìí àìgbọ́rọ̀ rẹ̀ yóò dópin <laughs> gbogbo ọ̀rọ̀ tí ẹ bá ń sọ kí wọ́n máa sọ sọ wọ́n ní àìgbọ́rọ̀ yóò dópin lónìí wọ́n á ní kọ́dà pa ọ sọ pé àìgbọ́rọ̀ rẹ o. òní ni ó dópin yẹn ni pé sèǹtẹ̀ gbàlérò ni pé o bá ẹ̀hẹ́n tó bá pé tó o sọ náà ni pé bẹ́ẹ̀ ni something like that ajẹ́pọ̀ ọmọ ọmọ panu lóun tó ń gbà lérò ni pé ìbáwí tí ó gbà lónìí tó náà bá rántí lọ́jọ́ mi kò ajẹ́ pé ọjọ́ àmàmà ṣe ni kọ̀ máma torí pé tó bá ní kòbókò ní pààyàn òun ló ti mú ẹ̀mí eléyìí lọ yìí eléyìí jẹba ẹni tó wá máa mọ pààyàn kí ni ó ṣe ń tiẹ̀ kíláàsì fún apààyàn táwọn mọ̀lẹ́bí ẹni tí ọ̀pá táwọn bá tó pa àwọn afẹ́ kún ọ̀pọ̀ ni wọ́n pọ̀ ní kálukú sinmi ókè táwọn bá sọ gbọ́dà kàkà pa ẹ mọ́ pa ẹjọ́ sanwó ẹ̀mí á gba owó ẹ̀mí lọ́wọ́ rẹ̀ ilé ìjẹba ẹni tó wá ṣèèṣì pààyàn kí ló wọ́n san yọ sanwó ẹ̀mí tó bá ti wá sanwó ẹ̀mí kọ̀tán o fẹ́ni tó ṣèèṣì pààyàn wàá ṣe kàfàrà wàá ṣe ìtanràn ìtanràn yẹn wà ní àfa àdánù lẹ́ńbì ó ní wa kaffaratul qatl fil khata'i wajiba ìtanràn lórí ṣíṣeéṣì pààyàn ọ̀ràn àyàn ni o yàtọ̀ sí pọ́sán díyà wàá tún ṣe ìtanràn li haqqillahi ta'ala eléyìí jẹ́ ìwọ ọlọ́run ọba ọba tó ga pé gbogbo ẹni tó bá ṣèèṣì pààyàn yóò ṣe kàfàrà ìtanràn wájibà yìí wujubul fara'id ọ̀ràn àyàn dandan ni tó bá jẹ́ pé ẹni tó pààyàn ọba jọ ọmọlúwàbí ó sì jẹ́ mùsùlùmí ẹni tó náà pa ó jẹ́ mùsùlùmí ọmọlúwàbí tí ọ̀tọ́ ká pa ọ̀sẹ̀sẹ̀ kan tí ó mú ni pa eléyìí ó jẹ́ tẹni tó bá ṣèèṣì pààyàn nítorí pé ẹni tó bá mọ̀ọ́mọ̀ pààyàn wọ́n pa òun ni o wọ́n pa ni kò sí kàfàrà kankan tí ó ṣe sátún àmọ́ lọ lára ikú edugba tó bá rí kàfàrà ṣe náà ká tó pa rárá wọ́n pa ní tiẹ̀ ni torí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ nínú alukur'an tó ní waman qatala mu'minan khata'a fatahriru raqabatin mu'mina ẹni tó bá pa múmìnì lásìsì pa yóò bọ́kùn lọ́rùn ẹ̀rú kàfàrà nù tí o bá rẹ́rú tí o bọ́kùn lọ́rùn rẹ̀ fasiyamu shahrayni mutatabi'ayni tawbatan min Allah yóò gba siyamu oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tí o sì gbọ́dọ̀ já láàrin tó bá ti já pínrín báyìí kí ni ó ṣe. yóò tuntun bẹ̀rẹ̀ tẹ̀lé ìjẹba àwọn. eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ṣèèṣì pààyàn òní ó ṣe kàfàrà ṣùgbọ́n ẹni tó máa mọ̀ pààyàn ńkọ́ kò ní ṣe wọn ọ ni kí á ní náà kí ni fẹ́ni tó bá pààyàn yọ bọkùn lọ́rùn ẹrú yọ wọ ẹrú ẹrú tó ṣe pé kìí sómìnira yọ bọkùn lọ́rùn rẹ̀ tó bá ti bọkùn lọ́rùn ẹrú yìí báyìí ayẹkọ ti ṣe kàfàrà nìyẹn. ẹrú tí wọ́n sì bọkùn lọ́rùn rẹ̀ yọ ajẹ múmìnì oná ajẹ mùsùlùmí èyí pé káfíìrì kan ló tún lọ bọ́kùn lọ́rùn rẹ̀ tó jẹ káwọn ẹni tọ́jú òmìnira náà àwọn kèfèrí ó tún pọ̀ jù múmìnì kìí sì ṣe tó ti rọ lápá tó ti rọ lẹ́sẹ̀ tó gbádùn dáadáa náà kí ìtọrọ lápá rọ lẹ́sẹ̀ yóò dínwó èyí ti fọ́ lójú yóò dínwó ètò yayaya yóò dínwó ètò yodi yóò dínwó èyí tí ó jẹ́ pé kò sálébù lára rẹ̀ lọ́lọ́ wa yóò sì jẹ́ ẹni tó ṣe pé kò sáàmì jíjó mìíràn kan lára rẹ̀ completely ló fi jẹ́rú wà lọ rà á tọ́ ọwọ́ ẹrú títí ò rí tọ́ bọ́kùn lọ́rùn rẹ̀. فصيام شهرين متتابعين أيقوس صيام اسمجي nítẹ̀léńtẹ̀lé oṣù méjì gbáko nítẹ̀léńtẹ̀lé so eléyìí ó fi hàn wáyé pé kàfàrà pípààyàn alẹ́ tẹ̀rẹ̀tìb àtòní àkọ́kọ́ nǹkan ni kó o bọ́kùn lọ́rùn ẹrú tó o bá tó rẹ́rú tó o bọ́kùn lọ́rùn rẹ̀ àbò rí agbára rẹ̀ ọ̀ka náà láti bọ́ sórí ààwẹ̀. èèyàn wá lè gba báyìí. lọ fún aláìní lóúnjẹ jẹ lóúnjẹ rárá o kò sí ẹ̀kẹta fún nínú kọ́ bọ́kùn lọ́rùn ẹrú àbí kọ́ ṣe síyàmù oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé tó o bá ti lè bọ́kùn lọ́rùn ẹrú o sì lè ṣe àṣeyàm wàá ṣe sùúrù títí tọ́lọ̀ ó ìfún ọ lágbára láti ṣèkánu méjèèjì kò sọ̀rọ̀ ipe àbọ̀ aláìní kankan bíi torí kọ́ lọ́wọ́ bọ̀ sọ́lẹ̀ kẹta méjì péré lọ́sọ̀ ilé ìjà tẹni tí ọba ṣe é sì pààyàn. tọ. tó bá ṣe pé ìwọ ó ṣe kúkú àyàn mẹ́wàá kàfàrà mélòó ni ẹ kàfàrà mẹ́wàá ni ẹ o ọlọ́wọ́ ni ọ ọwọ́ ọwọ́ àrò ìpè ibi tí tẹ̀ǹtẹ̀rẹ̀ títì tọ̀ǹtọ̀ ó rò yí pé yọ gba táyà rẹ yọ gba táyà rẹ tọkọgùn sẹ́gbẹ̀ẹ́ tẹ̀ǹtẹ̀rẹ̀ yẹn bó ṣe wá ń tọ́ lọ táyà bá yẹ ìmánì mọ́mánì ìmánì mọ́tò bá ṣubú àwọn èèyàn mẹ́wàá bá kú ọlọ́run sì ní kí wọ́n ọbẹ̀ láyé alihamudulilayi. àìkú òṣèṣì pa wọn ni torí pé kìí ṣe pé orí kòtò ńlẹ̀ lọ màmá wa mọ́tò wọ̀bẹ̀ torí ẹ ọsàn dí èèyàn mẹ́wẹ̀ẹ̀wá ọ̀sán wọ ẹ̀mí wọn ó tún wá ṣe kàfàrà lórí èèyàn mẹ́wẹ̀ẹ̀wá kàfàrà mélòó nù kàfàrà mẹwàá. inú kọ́ bọ́kùn lọ́rùn ẹrú mẹ́wàá. àbí kò gba oṣù méjì méjì nítẹ̀lé nítẹ̀lé lọ́nà mẹ́wàá oṣù mélòó nù náà ogún oṣù walhamdulillah o tún ṣe garaje mẹ́láyè rẹ̀ ogún oṣù nù nítẹ̀lé nítẹ̀lé bó lè yín ó kù yóò ti gbẹ kangun so eléyìí ajẹbà ẹnikẹ́ni ṣebí a lè wẹ̀wẹ̀ kan pẹ̀lú àníyàn jánaba àti júmọ́à jánaba àti júmọ́à kótó ṣebí a lè wọ mọ́ṣáláṣí kasi nafila raka méjì pẹ̀lú àníyàn rakata alfajir àti tahiyat almasjid àti sunnat alwudu salatu oríṣi mẹ́ta pẹ̀lú rákà méjì péré kí ló dé tó jẹ́ pé ńgbà tí yẹn bá pààyàn mẹ́wàá díyà kan ò tó káwọn náà wọnú ara wọn ká sàn kan péré èyí ti rí káti ẹ̀ pé ti díyà àwọn èèyàn ní ọgbà kálukú òkú ẹ bá mówó ẹ̀mí èèyàn tiwa tẹ̀ pa kàfàrà wa ńkọ́tọ́ jẹ́ tọ́lọ́ọ̀ ṣé kò tó láìpé ńgbà tó yẹ pé èèyàn mẹ́wàá lọ pa ó ti tó pé kọ́ bọ́kùn lọ́rùn ẹrú kan ṣoṣo àbí kọ́ gba oṣù méjì gbáko kò tó nínú àwọn nǹkan tí ìwọ́nu ara ọ̀nù ṣẹ̀ríyà ọ̀nà ni alkafarat àwọn kàfàrà ìtaràn àwọn ìwọ́nu ara wọn torí rẹ̀ àwọn nǹkan tá a ṣàpèjúwe pé máa wọnú ara wọn tó bá ti ṣèkún ti tó bíi ti kàfàrà ti torí àwọn sọ pé ìdajì tẹ́ mẹ́ẹ̀tì. عبادتان من جنس واحد ولم تكن إحداهما تفعل على سبيل القضاء دخلت إحداهما في الأخرى غالبا إلا في باب الكفارات وفي صحيح sọ yìí جوسين ريسي كانا ìjọsìn oríṣi جوكو náà tí wọ́n bá so la káfà níyàn pípọ̀ káfi sẹ́yọ kan yẹn ọlọ́wọ́n bó sì fún wa ládàá gbogbo ẹ̀ eléyìí wọ́pọ̀ nínú àwọn abwabul fiqh àyàfi níbi àwọn kafarat kafarat kì í wọnú ara wọn kafarat kì í wọnú ara wọn bẹ́ẹ̀ nìkan ní nísìn nínú oṣù Ramadan. Ọrọ lùyàwó rẹ níjọ́ kìíní ó tún dẹ̀ ìjọ́ mẹ́ta ó tún rọ́ọ̀lù lọ́sàn-án ó tún dẹ̀ ìjọ́ mẹ́ta mi ó tún rọ́ọ̀lù kí rọ̀mọ̀dọ́nà tán ẹ̀mẹ́fà ṣé tó bá ti kan ó ti tó rárá o mẹ́fà ní kàfàrà torí kàfàrà kì í wọnú ara wọn tẹlẹ ìjẹgùn ti ṣe jẹ mẹ tó o bá pààyàn mẹ́wàá kàfàrà mélòó kàfàrà mẹ́wàá nìyẹn. torí ẹ ẹnikẹ́ni kí ló dé tó fi jẹ́ pé níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe gẹ́gẹ́ bí àṣìṣe ti adhihar ẹni tó fẹ́ ìyàwó rẹ̀ wé ti ya rẹ̀ gẹ́gẹ́ bí àṣìṣe bíbáyàwó èèyàn lò pọ̀ lọ́sàn-án Ramadan àti àṣìṣe káfọlọ́wọn bá búra lórí kó àṣe nǹkankan àbá àní ṣe káwá takuntà àfọlọ́wọn bá búra lé lórí èyí tá a láṣe ká má ṣe èyí tá a láàní ṣe ká ṣe. wọn ni gbogbo orú eléyìí á rí i pé ńgbà tọ́lọ́ ọba tánsàlàyé kàfàrà dìhàr ó ní kó bọ́kùn lọ́rùn ẹrú tí ọba rí kó gbààwẹ̀ oṣù méjì gbáko ní tí ọba sì rí tí ọba sì lè gbààwẹ̀ yẹn kó bọ́ ọgọ́ta aláìní ìmáàmà báyàwó ẹni lò pọ̀ lọ́sàn-án Ramadan ó ní kó bọ́kùn lọ́rùn ẹrú ó lóun ò lẹ́rù kan tó ń lè rí bọ́ okùn lọ́rùn rẹ̀ á sì pé gba oṣù méjì ní tẹ̀léńtẹ̀lé ó ní à kò lè rọgbọ fóun ajẹ́kí tó bá jẹ́ bẹ́ẹ̀ bọ́ ọgọ́ta aláìní nígbà tó ẹlẹ́dàá wa tó sì ń ṣàlàyé ìtaràn eléyìí ti ń bẹ fún gbogbo ẹni tó bá fọlọ́wọ́n bá búra torí ń ṣe àbí ń ní ṣe tó wá pàpà sí ń tọ́ta kó ń tó búra lé lórí o ọlọ́wọ́n bá wá ní fakafaratuhu it'amu asharati masakina min awsati ma tut'imuna ahlikum aw kiswatuhum aw tahriru raqaba faman lam yajid fasiyamu thalathati ayyam dhalika kafaratu aymanikum idha halaftum ọlọ́run ní ìtara rẹ̀ òun náà ni kéèyàn ò fún mẹ́wàá nínú àwọn aláìní lóúnjẹ tàbí eléyìí ó ṣẹ̀ṣẹ̀ tó bá lè ṣe tàbí kó daṣọ sí wọn lọ́rùn tàbí kó bọ́kùn lọ́rùn ẹ̀rù tó o bá wá rí gbogbo eléyìí ṣe ìgbà náà ló tó kàn ká gba àwọ̀ ẹjọ́ mẹ́ta oníbèrè wa ni pẹ̀lú gbogbo àwọn àpèjúwe wọ̀nyí èé ti rí tó fi jẹ́ pé ẹni tóun bá ṣekú pààyàn nǹkan méjì ni kò lẹ́lẹ̀kẹta bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ọba wa àṣẹ rẹ̀ tọ́pá ń bí nìyẹn a gbọ́ a sì gbà náà la sì tẹ̀lé kí ló ń fọ ọlọ́run pé wọn ìbí ọlọ́run léèrè pé kí ló dé tó fi ṣe báyìí bí tó ṣe báyìí bí tó ṣe wú ṣe yẹn ẹrú rẹ̀ sì la wa a gbọ́ a gbà bóyá nínú tó lè yé wa nínú hikima tó wà lábẹ́ rẹ̀ òun náà ní pé pípáyàn ó burú jáì o ó burú jáì kò wá yẹ kó gbé fúyẹ́ fẹ́ni tó bá ṣe torí ẹ̀ nínú kọ́ bọ́kùn lọ́rùn ẹrú tó o bá rẹ́rú tó bọ́kùn lọ́rùn rẹ̀ kí lọ́kàn kọ́ oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé ìṣẹ̀lẹ̀ kẹta tó wà lọ rájẹ lọ́jà lẹ́ẹ̀kan náà tó gbé fáwọn èèyàn pé ibi lọ́tàn kọta o ọ̀sẹ̀ ni. pé àwẹ̀ wa ń gbà tẹ́tẹ́ pẹ́lẹ́ tẹ́tẹ́ ra mọ́ báyìí ọmọ kó ń pa yẹn ni mo rò pé yé pé àwẹ̀ kínníkínní kàfàrà náà kí ń kàfàrà náà kí yóò sọ pé ń pa yẹn ẹ má tún dán o mọ́ o ẹ má tún dán o mọ́ ẹ̀yìn pa yẹn láyé yín lè jẹba o. ويؤمر بذلك إن عفي عنه في العمد فهو خير له wọ́n ní tó bá jẹ́ pé èèyàn máa máa pa àyàn ní kọ́ tó bá máa máa pa àyàn àwọn mọ̀lẹ́bí ẹni tó bá máa máa pa wá ní àwọn ò fẹ́ pa sàn owó ẹ̀mí làwọn fẹ́ gbà. tọ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá sanwó ẹ̀mí yẹn tán à ń tún fẹ́ kó náà ṣe kàfàrà tẹnikẹ́ni tó máa mọ́ pààyàn ní ṣe kàfàrà torí pé àyà alukur'an ó dá lórí pé ẹni tó ṣèṣì pààyàn ni ó kàfàrà ó ní kàfàrà yẹ ṣùgbọ́n tó máa mọ́ pààyàn kàfàrà kìnnì ọ̀daràn tó dájú ọ̀dájú dáràn eléyàn ní kàfàrà kankan àwọn àni ẹ̀ tó bá yẹ pé wọ́n bá yáàfì rẹ̀ wọ́n bá ní kó lọ san díyà àwọn fẹ́ ike kó ṣe kàfàrà nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ gan ẹ̀ṣẹ̀ ń tọ́ máa má pa yẹn pọ̀ gan. eléyìí báyìí kò ṣe déédéé torí kò takò ntàl kúránì mú wa ntàl kúránì mú wa wà very clear pẹ́ni tó ṣèèṣì pààyàn nìkan ni ó ṣe kíni yóò ṣe kàfàrà yàtọ̀ sẹ́ńtọ́ máa má pààyàn lẹ́ẹ̀cídọ́mi ìjọ́rọ́mẹ́ ẹsẹ̀ tiẹ̀ ga ọ̀gá kọjá àti kàfàrà kàfàrà pínpín kàfàrà ọ̀ràn lẹ́yìn jẹba lẹ́yìn àfààní wàyíkọ̀tẹ́lu zindíkù azindíkù onáni almunafiqu الظاهر نفاقه munafiki tó ṣe pé ìjẹ́ munafiki rẹ̀ fojú hàn gbangba òní wọn ń pè ní azindeeko sẹ́wọ̀n káwọn munafiki generally afẹ̀jẹ̀sínú tutọ́ funfun jáde làwọn olùjọ́díjẹ́ sọ ṣekúṣẹ́yẹ alágàbàǹgebè ọ̀tọ̀ ni tí wọ́n wà nù ọ̀tọ̀ ni tí sọ fún yín. so ọlọ́run bá nìkan lọ́mọ òun ló dá wọn mọ̀ àfẹ́ni tọ́lọ́run bá sọ fún anabi sallallahu alaihi wasallam tí wọn. àfàwọn bá ń wò látara àwọn ròyìn tọ́lọ́run fi ròyìn amúnáfíkì pé àwọn ròyìn ń bẹ lára lágbájá yìí kọ́mọ lọ jẹ́ múnáfíkì àní ṣùgbọ́n múnáfíkì ti fi hàn gbangba pé òun tó ń sọ òun eléyìí wọn ń pè ni zindiqo nísìnyí tó ń bá wa ṣe sọláàt àbẹ́rẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó dájú tí wọ́n dájú nínú jíjọ́ dàrán àwọn ọ̀dájú ọ̀daràn yọ ọ máa pé hàn gbogbo ètò àwọn ṣe náà kúkú yá àwọn náà lọ títí gbẹgbẹ wọn sáni káwọn máa ṣe náà ní hmm? wọn tún ti pé o ẹjẹ á lọ zendekunu yẹn zendekun ìwọ náà rí i pé irú wọn wà ládùúgbò yín bá ń bẹ lẹ́ǹkùlé yín gan. àbí èyí wa gbogbo òkúkú yá wọn gbogbo òkúkú yá wọn gbogbo ti jẹ gbogbo ayé náà lọ́lọ́run ánàbí muhammadu náà sí ní kò kúkú yá wọn orúkọ yọ zendiku nìyẹn ọ̀daràn ó sì tún wá mọ́sálásí zendiku nìyẹn wọ́n ní wọ́n parun wọn ni o ìdájọ́ wọn ni kí wọ́n pa wọ́n haddan لا kufra á pàǹpà mùsùlùmí tó أني ikú àní pàǹpà ẹni tó ya kèfèrí mùsùlùmí tó jẹ̀bi ikú ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú ẹni tí wọ́n pa kó ti di kèfèrí oníkẹ́ni tí wọ́n pa ike mùsùlùmí tó jẹ̀bi ikú ni wọ́n wẹ̀ wọ́n fi aṣọ gbẹ̀yìn sí lára wọ́n sì solatul janaza sí lára wọ́n sì sin sí oríta àwọn mùsùlùmí. àmà ìdàkùtì lọ́kùfọ̀rọ̀ tá a máa pákó ti di kèfèrí wọ́n ní wẹ̀ wọ́n ní fásọ gbẹ̀yìn sí lára wọ́n ní ṣe sọ̀láàtì sí lára wọ́n ní ṣe sóríta àwọn mùsùlùmí ẹnìkan ò ní jogún wèrè ẹjẹ báyìí. ولا تقبل توبته tọ́ ànígbà tútúbà rẹ o tọ́ba ló ń túbà ànígbà tútúbà á pa náà ni àmọ́ ń gbà wo tó bá jẹ́ pé ọwọ́ wa ti gbà á àti ramú kó tó wá sọ pé ń túbà ànígbà tó túbà rẹ̀ báyìí làárọ̀ àmọ́ tó bá máa múra rẹ̀ wá kó ń sọ̀rẹ́ńdà ó ń sọ̀rẹ́ńdà. òun ò hùwà ṣètọ́ni mọ́ ṣáájú kọ́ owó tó tẹ̀ àgbà tuntun bá rẹ̀ mọ̀ pé iná mọ̀ pé àtọ̀ ń bẹ láàrin méjèèjì ni mo túbá báyìí ó ti túbá ń tẹ́lẹ̀ lánàá kó múra rẹ wá. ó súnmọ́ pé tá a bá sọ lẹ́yìn ọ̀sọ̀ pé à ńgbà tẹ́mi gbọ́n ńgbà tẹ́mi gbọ́n mo ti sọ pé lè ò ní sú mi bẹ́ẹ̀ wọ́n ti padà kó ti túbà so ṣùgbọ́n ẹni tó múra rẹ̀ wá kó tó di kọ́ wá bà ìlẹ́yìn lá ìṣkáàlì àgbà kó ti túbà lódodo táwa ni azindiqo huwa alladhi yusirru al iman onílẹ̀ ẹni tó jẹ́ pé ń gbé ìṣekèfèrí pamọ́ ó ń ṣe àfihàn pé múmi nílò àwọn eléyìí ni wọ́n ń pè ní munafiki láyé anabi muhammed sallallahu alayhi wa sallam yóò alóde tá anabi sallallahu alayhi wa sallam tí wọ́n pa àwọn munafiki ńgbà náà tẹ́yìn wá ní ká pa wọ́n ní ìsìn kí ló dé jọjọ tánàbí òfin pa wọ́n ńgbà yẹn ni pé kí wọ́n má bàa máa sọ pé inna muhammadan yaqtulu ashaba wọ́n má máa sọ pé anabi muhammad ń pa àwọn sàábì rẹ̀ sẹ́yìn kọ́ àná yọ yọ sàábì ni. wọ́n bá wà nípa àwọn sàhábà anábì ṣe fi wọ́n lẹ̀ káwọn èèyàn má islam amánìsìn kò sún tọjọ bẹ́ẹ̀ wọ́n á ti jẹ́ kí ni tó bá hàn pé mo náà fi kíni ọ ìdínú tá a sọ pọ́pọ́ náà hàn subhanallah wọn tòótọ́ وكذلك الساحر بين لهم قدام àwọn yẹn ń wò àwọn babaláwo àwọn alásàsì àbí òye wa pípa ni ìdájọ́ tiwọn náà gbogbo àwọn tó ń lọ bá wọn àwọn tí ń di sùrùkú lé fún ọ ètò ń dè mẹ́nu ọ̀nà lé ètò òfin gbádìí àwọn ẹni tó ń lọ bá ti ń ṣe gbogbo eléyìí fún àwọn lò pè dán àwọn lò pè dán àwọn tí ń bá yín pọwọ́ dà wọ́n ní máa pọwọ́ dà àwọn òpè dán nìyẹn o kò bá àjà tẹlẹwọ́ ló ń lò kò bá àjò mi ló ń lò ìràwọ̀ ló ń wò alukurani ló ń lò fa ẹlẹ́ni àdúà alágẹ̀ àdúà alábàámi àkùkọ so gbogbo orú àwọn lẹ́yìn sahara nù àwọn òpìdá nìyẹn tí wọn pé ogun wọn pátá wọn làwọn máa ń tọpa mọ́ qul la ya'lamu man fi as-samawati wal ardi al-ghayba illa Allah iye wọn yẹn anabi Muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo ẹni tí ń bẹ nu sánmà àtìlẹ̀ kò sẹ́ni tó nímọ̀ nípa ntọpamọ tí ì bá sọ lọ torí ra àwọn òpìdá nìyẹn o àwọn òpìdán nìyẹn àwọn tó máa ń lò sójú fáwọn èèyàn àwọn tó máa ń lò sójú fáwọn èèyàn ó lè sọ fún ọ pé àwọn ọmọ ibi tó ti ń bọ̀ àdúgbò yín ibi tó ń gbé bóòlù ẹsẹ máa bá bá ọmọdé ọmọ ogun ń pè lẹfọ àwọn òpìdán nìyẹn ìdájọ́ wọn ni pé ká ṣe kí ni ká pa wọn. sẹ́yìn pé wọn ò ní fẹ́ máa ka tíra tíra mọ̀ sá torí pé inú tíra fíkì ni wọ́n ti sọ pé wọ́n pa wọn yìí wakadhalika sáhìr bẹ́ẹ̀ náà làwọn òpìdán alladhi yubashiru as-sihra bi nafsihi èyí tó ti pọ̀ ń ara rẹ̀ ló ń pidán ó ń fúnra ara rẹ̀ ló ń pidán olóńjó olóńgùn kó ń mú olóńgbò kó sọ́lọ́mọdó lórí kọ́. ewu ọkẹ ẹ bá wọn wá igun ẹyin abuké làwọn fẹẹ lò ìgbẹ́ tí wọ́n yà lábẹ́ tó ń gbóná fẹlifẹli làwọn níìdì a'udhu billah tiwọn náà sì rí ọ̀nà kan àbọ̀nà mi ìwọ ti o ti lọ ilé òpè dárí láyé ẹ̀ ọmọ òwúlẹ̀ tán rẹ jẹ ọmọ ti subhanallah lórí rọ wọn náà ti lọ lọ́nà kan rí bó o sì lọ fúnra ẹ wọ́n gbé ọ lọ rí bí wọn ò sì gbé ọ lọ wọ́n bá ọmú nǹkan wá látọ̀dọ̀ wọn rí níṣì bá ṣe jókòó ibà ọ̀pọ̀lọpọ̀ ní dáńbẹ́ lára wọn sáwọn lẹ́lẹ́ ẹ̀ dáhùn áá pé kíni ṣébílẹ̀ Yorùbá la wà ọ̀pọ̀lọpọ̀ ló dé nǹkan mọ́ dì báyìí. <laughs> so ẹlòmíì wáyé pé gudugudu la làwọn wà òun <laughs> lè pé sórí kó lọ mọ́sálásí o wọ́n múra lọ ní tọ́ wọn náà ti wá bẹ́ẹ̀rẹ̀ níta bá yọ ọwọ́ kálukú wò ní sẹ́ bá wọn ká lóríṣiríṣi sáwọn òrùka àwọn ṣé gbogbo ẹ̀ náà ní ti súnà náà ẹlòmíì ń bẹ̀ tó ṣe pé tẹ́ bá pa. kò nígbà kẹ yí òka lọ́wọ́ òun òka sáànù òka ti fi mú sáà abẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀kẹ́ lọ́nà kan àbọ̀nà mi ọ̀pọ̀lọpọ̀ ní lọ́ọ́lì òpìdán ókè ó ní kò sí nǹkan kan lára tó masha Allah lọ́kọ̀tà ara ẹyí ara rẹ̀ ò bẹ́ẹ̀ bá ní bá gbẹ́rẹ́ sáhọ́lẹ́lẹ́ ó sì ń gbẹ́rẹ́ lórí ni bíi làwọn bẹ́rìbẹ́rì. ẹlòmíì sẹsẹ sinmi ní láàárọ̀ yìí bébí táyé tiẹ̀ ń lò yá wọn gbé orí wa káwọn sàn gbẹrẹ wọn bù lábẹ́ lórí ni yẹlẹyìn náà sunna ni wọn ń bù wọn bù sí ọ lórí naam ṣé sunna ni wọn fi ń sa ọ láàkiri papọ̀ bẹ́ẹ̀ náà ni omi ó ti tọ̀ lálàárọ̀ yìí pé kíni kíníkan ni kíníkan gbọ́ ara ni kíníkan ó ṣe kíníkan kíníkan ní mú Sa, o ti tọ́lá o ti pè é ẹ̀rọ gbogbo síhìrù nìyẹn ẹ̀rù ń bà wá kọ́rọ̀ ọwọ́ ọmọ lọ dà bọ́lọ̀ ṣe sọ ọ́nù suratu Yusuf àwọn Yorùbá ọlọ́run ni wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ètò pọ̀jù nínú ọgbọ́lọ́wọ́n bá gbọ́ àfikọ́ yẹ kí bí wọ́n ṣe sọ kó àwọn gbọ́lọ́wọ́n gbọ́ nǹkan ọ̀sẹ̀ bọ́ ni at that time àtọ́jú káwọn tẹ̀ ń pè láàfà gan ọ̀pọ̀lọpọ̀ babaláwo ni wọ́n àbẹ́ ẹ̀kọ́ ni kí ni tùmọ̀ àfà ẹ̀rí pé nísìnyí tó bá kẹ́ ń gbé mọ́tò ẹ̀ ń wa mọ́tò yìí lọ ẹnìkan wá wò pé bẹ́ẹ̀ ṣe wọ kọ́nà mọ́ wájú ikọ̀ bá mu o ṣé mọ́tò lẹ́ wá wá yẹn ṣé mọ́tò lẹ́ wá yẹn yóò ti máa sọ bẹ́ẹ̀ tó bá wo wájú tó rí pàfà ni ah bàbá o mo rò. <laughs> ṣeéṣe bàbá torí ọlọ́run ìyẹn ni kí ẹ má ba tó ń jẹ́ o ìyẹn ni kí gbogbo àwọn àfa aláwùjọ tàwọn kí ni wọ́n o àwọn babaláwo nìyẹn subhanallah torí pé yorùbá asùn àwọn ọ̀kẹ́ nìkan kan kún tẹ bá rí táwọn ṣe kínní kan wọ́n bẹ̀rù kọ́ ọmọ bàtà wọn jẹ ni subhanallah so nítorí délé yìí ìgbà táwọn ẹni tó yẹ kẹ́ wà wò kọ́sẹ̀ wọn gan bá jẹ́ babaláwo tó yẹ pé àṣàṣì àṣàṣì náà làwọn náà ń kó ká pé wàá lẹ́yìn ọmọ lẹ́yìn orí hmm? la hawla wala quwwata illa billah so ìdájọ́ wọn nínú ṣẹ̀ríyà sẹ́wọ̀n pé wọ́n ní fẹ́ gbọ́ nǹkan tí ń jẹ́ ṣẹ̀ríyà ṣẹ̀ríyà sọ pé wọ́n pa wọn ni o ṣẹ̀ríyà wọn tó ń tẹ yanrìn wọn tó ń lu eh, kíní wọn ti pè tó pé bọ́yá ìràwọ̀ ni wọ́n ń wò ẹni omi tẹ̀ ń lo alukurani gan ó ń gan òpin dání wọ́n á lọ fi kọ́kọ́rọ́ síbi kan wọ́n so lókun wọ́n á nìkẹ́ni kan mú bìkan lọ ìwọ náà mú bìkan lọ létí kọ́kọ́rọ́ tọ́ba ayé pé nǹkan báyìí lọ ṣẹlẹ̀ alukurani yìí sọ̀tún tí ọba ajẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé yìí sósì mo rò yé irọ́ lásán idán ah, ẹ̀ tún gbọ́n ká alukurani máa ní fi dictionary fi kọ́kọ́rọ́ nu dictionary ó ní òyì mo rò pé wa irọ́ lásán ìdánì tó bá ń serú rẹ̀ òpin náà ni wọn náà wọ́n pọ̀ ọjọ́ ìbò ti ṣe jẹ́ Islam ẹ̀ e ṣeré but problem ti àwọn Yorùbá ni pé wọ́n gba Islam wọn gba òfin rẹ̀ mọ́ torí rẹ̀ wọ́n ní wọ́n pa wọn ni o ẹnìjọ́ ikú nǹkan ló ń pin náà yẹn wọ́n pa ni o wala tuqbalu tawbatuhu tí ó pè dán bá tú bá wọn ní gba tútú bá rẹ o wọn ní gba tútú bá rẹ tẹ́lẹ̀ náà lẹ́sẹ̀ rí àwọn tí ń lu fáyẹn náà náà àti ń pè láàfà ẹ̀ríkọ́ ọ̀rẹ́ wọn làwọn babaláwo ọ̀rẹ́ wọn làwọn bá lẹ́sẹ̀gùn wọn kọ́ àwọn jọ ń ṣera àwọn láǹfààní ni gbàtẹ́yìn bá sọ pé no Islam ọgbà gbogbo ẹ̀hún ni irú àfa àtìyín nù àwọn àfa àtàwọn mọ̀ àwọn jọ ń ṣèpàdé ni o ẹ̀kọ́ àwọn babaláwo tí wọ́n mọ̀ nù àwọn ni wọ́n jọ ń ṣe kíni náà jọ ń ṣe pàdé. sọ́yẹ́ pé wọ́n gbéra kó ń lu kan wọ́n lọ lómi wọ́n lọ wá àṣírí kan lọ́dọ̀ babaláwo babaláwo tó gbówó jù wọn lọ àwọn rò pé táwọn bá ti kó agbádá wọ̀ tàwọn jẹ́ ti Islam àwa dúpẹ́ fọlọ́n pé kò sáwo nínú Islam ọba àwílá ni jù bẹ́ẹ̀ lọ oṣù kálọ́ wà lórí ẹ̀ gbàtọ́ pé babaláwo ni ọ́ oníṣẹ́ gbígbóná lọ́n fẹ́ ni àbí tútù lè má mú kanu fa <laughs> ṣé gbígbóná lọ́n fẹ́ ni àbí tó rọ̀ ní tó lè fi gbà ọ́ mẹ́rin tó dàkú ẹ̀rí nǹkan mẹ́rin súrà ọ̀gá ni kékeré ni kéé máa ṣe bí ọ̀rọ̀ súrà là ń sọ ní <laughs> subhanallah wọn ni wọn pa wọn ni wọn bá túbà wọn nígbà tútù bá rọ ìyẹn lẹ́yìn ìgbà tá a bá ti rọ́ ọ mú wọ́n ti ń pé à nǹkan tí màá ń ṣe nù à iṣẹ́ ọwọ́ rẹ nù àwọn à ń bá ṣe mu ọlọ́run á fún wa mú à ọ̀dà níṣẹ́ tẹ̀ tiẹ̀ tí wàá mú mi mo tú bá kọ̀ọ̀ràn kọ̀ọ̀ràn wọ́n pa náà ni ọmọ tó bá kó ń lọ wa ọgbọ́rọ̀ tá à ń sọ yìí ọwọ́ àlọ́ fẹ́ tú bá ṣé pé nǹkan ọ̀dà ń bọ́ lọ́wọ́ adá sí iṣẹ́ ẹ̀dán mélòó lànà bí náà wá sí tó bá kọ́ dáa sọ́kọ́lá sọ́kọ́ laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọ̀kọ́sẹ̀ rere ń bẹ fún yín lára anabi sallallahu alayhi wa sallam anabi là ń kọ́sẹ̀ nu gbogbo nǹkan ìgbà táwọn ọ̀ya babaláwo tá àyòkù dáhùn àwọn anabi ni anabi wo ni wọ́n wá ń kọ́sẹ̀ ńgbà tó ya babaláwo. tó ńgbà tó ń ti ló ń fi wá túbá kó di kó ń ra mú tó eléyìí wọ́n gbà kó túbá gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá pà ń lò fún ṣẹ̀ríà ni o sẹ́yìn pé gbogbo àwọn ti pa tí gbogbo ilé ayé ti rojú abẹ́ẹ̀kọ́ ni gbogbo ilé ayé ti ráyè tòṣùgbọ́n gbà tẹ́lẹ̀ lòfin ṣẹ̀ríà ẹ̀fẹ́ ẹ̀fẹ́ àbọ̀ àbọ̀ lẹ́fẹ́ máa ṣe Islam ẹ̀rí bó gbé gbogbo ẹ̀ ṣe dà ló fi jẹ́ kó àwọn ọmọ tọrọ aké súkẹ́súkẹ́ ńlẹ̀ yín sẹ́mẹ́yìn náà lẹ́ni kó wọ́n bẹ̀rẹ̀ sí àwo ńgbà tí ò rí sẹ́ ẹni kó náà bẹ̀rẹ̀ kíní kajálàbí kọ́ máa pọ́wọ́ dà tọ́. tọ́ tó bá jẹ́ pé bàbá yẹn òpin náà la mọ̀ sí ṣùgbọ́n kèésò ló máa ń ṣàṣà sí yẹn ó máa ń bẹ̀yàn ṣe ni yóò gbé kọ́ngílá rẹ̀ fẹ́ lómi bí ẹni tó lọ bópin náà wọ́n mẹ́jọ ẹnìkan lọ ẹ báwọn ṣe báyìí ẹ báwọn ṣe báyìí gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe nísìn ṣe báwọn kọ́sítọ́mù àwọn náà ni ò ti jẹ́ wọ́n kó gbálí tó bá yẹ kí kọ́sítọ́mù ni wọ kìí ṣe wọ́n ló ń pidán wọn ò ní pa ọ́ torí kìí ṣe wọ́n ló ń ṣe àṣàṣe ṣùgbọ́n ó ìyà ó ìyà nítorí pé ò ní jèrè tó bá di lọ́la kìyàmù ẹni tí ń lọ bá wọn kò ní jèrè tó bá dijọ́ gbẹ̀ndà alqiyam walaqad alimu laman ishtarahu ma lahu fil akhirati min khalaq walabi'sa ma sharu bihi anfusahum law kanu ya'lamun ẹnikẹ́ni tó gbéra rẹ̀ tó ń lọ fowó rẹ̀ ra dán òní ní nǹkan kan tí ó jẹ tó bá di lọ́la alqiyam tí kọ́sítọ́mù bá rí báwọn àwọn tí wọ́n lọ bá ń kọ́ òfò ragadi tí ìbá ń ṣe mùsùlùmí tó sì jẹ́ pé ìjọba islam là ń ṣe babaláwo kìnìkan adífá àtọ̀pẹ̀lẹ̀ babaláyé làwọn ṣe bàbá àwọn lẹ́yìn kiri yó táwọn náà jó pìdán gbogbo wọn lábẹ́ òfin ọlọ́wọ́ pa wọn ni o. kí wọn ni wọn ń pè ní dán gbogbo tí wọn máa fi yí nǹkan o lè ti sanra ní ìsìnkú wọn sọ ọ di tínrín. kọ yàgbẹ́ títí kọ́ fẹ́ yà fún bí ètò oníkọ́ lọ́ mọ yàgbẹ́ ìdánù. bákan náà inú rẹ̀ inú dán oníkó mọ fẹ́ràn ẹni tó fẹ́ràn ẹni tó kórìíra lọ ọba máa fẹ kú nítorí àwọn èèyàn ti máa fura pé ojúbọ ọ̀rọ̀ kọ́ nìkan yìí o bákan náà bí mọ kórìíra kó wá máa rùn sí ọ bí ìgbẹ́ gbogbo ìgbà tó bá ti súnmọ́ yóò sì máa rùn bí ìgbẹ́ ìdánù bẹ́ẹ̀ náà ni bí kí wọ́n sàṣì ọ kó o ti máa rí ṣe kó o má rí ṣe má kó o ti máa tà kó má tà má sọ gbogbo orí eléyìí ìdánù wọ́n mú ọkọ ìyàwó rẹ nínú dání kódà ń bẹ nu dantan lè fi pààyàn gbogbo eléyìí kí ni wọ́n ń pè ìdánù ọlọ́run sì ti ṣàlàyé rẹ̀ fún anú alukur'an ó ní wa yata'allamuna ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi wọ́n ń kọ́ nínú dán ohun tí wọ́n lè fi ya ọkọ àtìyàwó ọlọ́run bá tún arú ó ní wa yata'allamuna ma yadurruhum wa la yanfa'uhum èyí tí ó ní wọn lára tí ò ní sí wọn láǹfààní ni wọ́n kọ́ ọlọ́run tó sọ fún wọn fi wá lọ́kàn balẹ̀ ó ní wọn máa hùn bẹ dọ́ọ̀rì nàbíyí min àhàdín illa bi idhnillah wọn ò lè fi dání ẹnìkan kan lára àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ tọ́lọ̀ wọn bá yọ̀ǹda kò lè ní ọ lára o tá a lọ bẹ̀rù ṣé ìdán wọn ni àbọ̀lọ̀ ọlọ́run lọ bẹ̀rù tá a lọ sáde ṣé ìdán wọn lọ́ọ́ sáde ni àbí Allah Allah lọ́ọ́ sáde ilé ìjọba wa yuqtalu man irtad ẹni tó bá lóun ṣe ìsìláàmù mọ́ ó sú òun ó tó òun wọ́n pa ọ́ wọ́n pa there is no chance for nonsense in Islam tó bá ti gba Islam so ó ti di compulsory kò wá optional pé ẹni tó bá wù mí mo lè continue tó ẹ ah, eh? tó last la ikraha fi ddin na'am kò gba islam kò sẹ́ni tí ó jẹun pa lakin ba'da an tuslima la majala laka la lil khuruji min al islam lẹ́yìn tó ti gba islam kò sáàyè fún ọ láti jáde kó nu islam torí hadithi abdillah ibn abbas radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa sallam man baddala diinahu fa faqtuluhu. wọ́lá nàbí sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá fi lè fi islam sílẹ̀ pa yéésì pé ẹni tó bá yí ẹ̀sìn rẹ̀ padà o tó máa tutù kutù o ẹnikẹ́ni tó bá fi islam sílẹ̀ pa torí tí nasarani bá di yahudi kò sẹ́ni tí ó pa àmọ́ tí mùsùlùmí bá lọ́ọ́ di kèfèrí kí fún un àpàní tí bá di mùsùlùmí sápàní ànípa àkìkáàbọ̀ ni àmàbáyọ̀ tí yahudi bá di mùsùlùmí àkìkáàbọ̀ àmàbáyọ̀ so àmọ́ ìtumọ̀ àdìsí yẹn bẹ́ẹ̀ sì máa túmọ̀ rẹ̀ ni pé man baddala dinahu faqtulu ẹni tó bá kọ islam lẹ́sìn ẹ pa ìtumọ̀ rẹ̀ ni tọ́ á pa ni o torí ẹ̀ wa ma akthara man yuqtalu fil mujtama'ati al-yorubawiyya ẹ̀yìn káwọn tí wọ́n pa láwùjọ yorùbá pọ̀ tó bá gbé sẹ̀ríà wà ẹ̀rí ò ní fẹ́ sẹ̀ríà àìmọye tó pé mùsùlùmí wọn bí tó di kèfèrí abẹ́rẹ́ mọ́ bẹ́ẹ̀ ni kọ́dà ní tó tún di kèfèrí tí wọ́n tún máa pé pásítọ̀ Bello ni ó ṣàdúrà fáwọn pásítọ̀ Lukman ńkọ́ ẹ́n a'udhu billah ẹ dàkú kí ni Bello Lukman wà dé sọ́ọ̀tì gbogbo àwọn eléyìí lábẹ́ òfin ṣẹ̀rí àwọn pa wọn ni òtí kálukú oṣù ni o ẹni tó bá jẹ́ mùsùlùmí tó fi Islam sílẹ̀ wọ́n pa ni sáyè eléyìí jẹba irú wọn pọ̀ bàjẹ́ láwùjọ mùsùlùmí náà wọ́n pẹ́ ọ̀kan nínú ọkụ ó kú ó fi wá kú sẹ́sìn nasara ìgbà tó wá kú àwọn ẹlẹ́sìn nasara rẹ̀ wá wá wọ́n ṣe ní tí wọ́n máa ṣe la sẹ́yìn ò ní wọn ò ní torí wọn kò tó wá ti kú sórí tó kú sí òun tẹ́lẹ̀ lọ kò ní so ṣe tí wọn ṣe sókù lára tán àwọn ọmọ wa ni tó wù àwọn òní kíkọ àwọn mùsùlùmí bá wọn sin bàbá àwọn torí pé mùsùlùmí kó tó wá lọ di kínní wọn á ní sí ọ̀tọ̀ kan kí lọ́tọ̀ kí lọ́tọ̀ nígbà tí èsì kọ ẹ dilẹ̀ fún yá tẹ ẹ wà lọmọ wá kẹfọ máa ná torí délé yìí ká ṣọ́ra o bẹ́ẹ̀ náà nílùú kan bẹ́ẹ̀ o wọn lẹ́nìkan náà kú òun náà ti jẹ́ mùsùlùmí rí ọwọ́ àlọ́ joyè ní abẹ́ kí wọ́n joyè bá lẹ́sẹ̀gùn wọ́n á kú lẹ́kẹ̀ẹ́ sọ́wọ́ kú lẹ́kẹ̀ẹ́ sọ́rùn ó di babaláwo gidi ní babaláwo gidi ọ̀pá ìsìláàmù ti pátápátá tọ́kọ̀ lè Muhammad sábà tí ó gùn jọ mi ńgbà tí atiláwo yìí bá gùn ọlọ́run bá pé kí títún dé ńgbà tí títún dé àwọn aláwo rẹ̀ wá wá wọn láwọn èèyàn àwọn èyí sì mẹ́sẹ̀ wọn kàn ṣètùtù wọn tí wọ́n ṣe ni wọ́n sì fi ilẹ̀. Ghana làwọn mọ̀lẹ́bí wa ní à ebi mùsùlùmí ni tẹ́lẹ̀ ẹ lọ pa àwọn àfáà Ghana bá sì rú láwà nídìí ní bá máa ń ṣe sọ̀látùl jànáza sí kèfèrí lára ẹni kọ́ lọ́ba àwọn foríjì ọlọ́ba àwọn kẹ́ ẹ́ a'udhu billah ṣe é rí kéèyàn kọ́kọ́ wá mànà kó tó máa ṣe pé òun ṣe ọ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn o torí pé rubbish nonsense tó pọ̀ láwùjọ àìnímọ̀ nípa ẹ̀sìn kù. táwọn alẹ́ni náà tẹ̀sí sọ láti sí láńbẹ̀ eléyìí ẹsẹ̀ mùsùlùmí rárá ẹbẹ́ yìí náà mà wọ́n ní ẹ torí ń gbà wọ́n sì wá <laughs> sọ pé ń wà nígbà tó olúwa rẹ̀ ṣe táyà tọ́kí tí ti tì yóò tì di eléyìí ẹ máa wádìí o ẹni sọ láti sílá ìṣe mùsùlùmí ni wádìí bẹ́ẹ̀ láwùjọ mùsùlùmí. torí àwọn tí ó síwájú sọ láti àwọn ọ̀dààmú tó má ti pè wọ́n owó tí wọ́n pa ń bẹ̀ lọ́jà torí ẹ̀ tó má ti pè ọ́ pé ẹ wá ṣe sọ láti sókù kan la láwùjọ mùsùlùmí ṣé mùsùlùmí ni bóòlù ẹsẹ̀ máa mùsùlùmí ṣé máa ṣe sọlá táwọn èèyàn lè jẹ́rìí sí i tí ò kú lórí awo tí èsèlè ẹ̀bọ ló kú sí ẹ̀mí máa yẹ tó kú sí ṣọ́ọ̀ṣì náà àmọ́ gbé wá mọ́ṣáláṣí síbò tí wọn pé mọ́sálásí òpó náà ni wọ́n fi gbé lọ sọ́ọ̀sì kí ló dé tó bá jẹ́ pé mọ́sálásí lọ̀rọ̀ kàn báyìí tí mọ́sálásí náà ọ wá láàyè láti gba gbogbo ọ̀daràn láàyè tọ́ lórí délé ẹni tó bá fi Islam sílẹ̀ wọ́n pa ni o ilẹ̀ ẹni ẹtú bẹ̀ àyàfi tó bá tú bá o àní yára pàápàá àlọ́lá alẹ́ pa fúnjọ́ mẹ́ta kó tú bá o tó bá túbá tí ó bá sì túbá ìgbà náà látò pa. tọ́ náà làfáà náà sọ ń bẹ̀ pé àfúnláyé ijọ́ mẹ́ta tọ́ wakadhalika almar'a bẹ́ẹ̀ náà lóbìnrin wọ́n á gómìnrin náà ló fi Islam sílẹ̀ á pa ọ́ á pa kó yọ ọ́ wọ́n á obìnrin máa lóhùn á obìnrin náà wọ̀ náà tó ń torí ẹ̀ tó bá fi islam sílẹ̀ wọ́n pa ṣùgbọ́n tó bá yẹ kó aboyún ni tó fi islam sílẹ̀ sẹ́wọ̀n kó wọ́n ti pé méjì ń bẹ̀ wọ́n kọ́dà àwọn lè ju méjì lọ á lọ láti èbí ma má tó bá tó bí ma tó fọmọ lọ́yàn débì kan lára ìkókó wa kó wọn lórí kálukú sinmi. wa man lam ẹni tí o bá sọ pé òun ò ṣe islam mọ́ wa aqarra bi wujubi salat ó sì gbà kọ́ran àyàn salat wàláì ilẹ̀ yorùbá wọn wá la lọ lónìí mo rò pé yẹ wa ẹ máa gbọ́ tí wọ́n ń sọ dáadáa o kò sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ ó sì ní as-salat wajibah ọ̀ràn àyàn ní salat wa qala la usalli ṣùgbọ́n mi ò lè ṣe salat tó ṣe àwọn kí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwùjọ lónìí àà mùsùlùmí lòun náà etí rí tààrí mọ́sálásí kìí ṣe kékeré sọ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn sọ láàtú kí ló dé tẹ̀ wá ṣe rojú ìdíwọ́ ìdíwọ́ bá ti wọ́ bí iṣẹ́ báyìí àṣùbà ńkọ́ ìrònú bá sì lọ bí iṣẹ́ láàárọ̀ ńgbà kò jẹ́ àlè wá so ó lóun gbà kíkẹ́ Islam lẹ́sìn ọ̀ràn yẹn sì ní sọlẹ́ wàlẹ́kìn èmi ò lè ó lóun ò lè ṣe sọ láàtú o torí àwọn àwáwí òfò kíláàsì fún ọ̀xẹ́rà á lọ lára ẹ wá lọ ṣe sọláàtì bàbá yìí ṣé o ò ní ṣe sọláàtì náà ni kí ni ń jẹun nínú ọpọlọ rẹ ganan rí tó ní kó ọmọ ṣe sọláàtì á lọ lára hatta yamdiya waqtu salatin wahida títí àkókò sọláàtì kan fi lọ alọ́lá láti asù asùrì làsìrì rẹ̀ tú sí wa lọ́wọ́ a ní wọn lọ mú wa àyà lọ sí sọláàtì tó ní lọ sí sọláàtì ní ìsì ń wò wá rẹ̀ ètí rí kí ló sí ọ kò dìde tákòókò sọláàtì kan bá fi lè lọ asùrì lọ òórùn wọ̀ فإن لم يصلها قتل kọ̀rọ̀kọ́ ń yé wa tí ọba fi lè ṣe sọ láti kàn tá a lọ láàrún apani kọ̀rọ̀kọ́ get àwọn tí wọ́n pa láwùjọ Yorùbá ee eh, wọ́n ti pọ̀ kọjá àbíkí àfọ̀ wàlá ẹlòmíì ti rántí ìgbà tó ń ṣe sọ láti kàn yín ilẹ̀ ti ta ìdì sí ìdì lẹ́lòmíì ń sin lọ́wọ́ náfìlà ẹlòmíì jùmùà ìlà jùmùà jùmùà sí jùmùà ni ẹlòmíì asubḥi faqat àṣùbáàni torí wọn máa musa àlásùbà ìdí tẹ́ fìrí tí mọ́sálásí rọra ń kún lásùbáàmì kálukú musa kíkọ́ àwọn olè bá rọ́jà rà àwọn olè rọ́jà tà kókútọ̀ ọmọ bá wọn torí ẹ lọ́jọ́ kíkẹ́ bá parí sọ láti tẹ̀ bá máa ṣàdúrà bídí àti máa ṣe lẹ́yìn sọ láti tó láti pé ah irú irú sọ láti wò là ń ṣe ẹ̀tẹ̀ máa ṣàdúrà fún wa <laughs> torí kí wọ́n fẹ́ musa ìjẹ́tí lè bá yé wa sọ láti kan wọ́n ni wọ́n lọ lára o kìí ṣe sọ láti méjì o kìí ṣe jọ́ kan o kìí ṣe jọ́ méjì o tó bá kí sọ láti fàjìrì níta ni kò lọ sí tí ò ṣe tóorùn bá fi lè yọ báyìí ọ parí nu wọn kẹlẹ́ ọrùn rẹ ni ọ̀dà ẹja adó mẹ́rin lónìí adó lórí lọ́ọ́ ṣe sọ́láàt ó sì lóun ò ní í ṣe á lọ lára fún sọ́láàt kan tákòókò rẹ̀ bá fi lè lọ kí ni ìdájọ́ ẹ̀ apànì ọlọ́run bá dákun ṣàánú tiwa o ṣe wá lọ́kàn náà tó mójútó ẹ̀sìn Islam lódodo kọ́ wa ṣe ṣíṣe bẹ́ẹ̀ ní sábàbí oríire fún aláyàtọ̀ kìyàmù àwọn ẹni tí wọ́n jẹ́rú ọlọ́run tí wọ́n bí mùsùlùmí táwọn mójútó islam tí wọ́n fi kọ́ lásán tí wọ́n fi ń wura mùsùlùmí ọlọ́run ṣé ń rọrùn fún wọn láti túbá jẹ́ kí wọ́n lè padà sídìí ẹ̀sìn islam káwọn náà àtàwa náà kádìjọ ṣoríire lápapọ̀ ọlọ́kọ̀ bá ní tó àwọn àwùjọ wa sí kó kí islam túbọ̀ rí ẹsẹ̀ fi múlẹ̀ ọlọ́wọ́n bá kó jẹ́ káwọn náà pọ̀ nídìí ṣíṣe tiẹ̀ kó jẹ́ ká pọ̀ nídìí títẹ̀lé ta nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọ sì wá lọ lórí ibú o mọ́jọ lórí ibú ọ̀tara wa jáde o ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aleykum salaam. ẹgbẹ́la alhamdulilah. ìtumọ̀ bá lè ọ̀rọ̀ ni à ń gbọ́ pàtàkì ṣe ń pọ́n ti àpàápà ọ̀dọ̀ wa ní ìní ìfẹ́kẹ́ bá yìnyín náà rẹ̀ ọ̀dọ̀ wa nílùú ìta ọ̀ ìdọ̀ sí ọ̀tọ̀ yìí àwọn ẹlẹ́sìn ọ̀ràn ló ti kúnlẹ̀ èkúté ògùn èkúté láàmì ipa wọn ni àbí ìgbà náà torí kíní ìsìn ó ti lọ́pọ̀ síbí àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bá ti tú bá torí gbẹ́rẹ́ káwọn bá dókun gbẹ́rẹ́ kúnlẹ̀ síbí bá ti tú bá sóòsì ti kánù torí méjì ẹ̀ẹ́kẹta ní pé ọ̀rọ̀ ń pa ìgbà tí wọ́n bá jáde láyé irú ẹ̀ tí wọ́n ti ń yún ní sí bàbá ẹ̀ pé ní ọ̀wọ́ ń kàdúnà ń dọ̀yìn ní àti gbogbo àwọn ọmọ ìyàwó tàbí kàdé àmì nǹkan ó ní nǹkan onítọ̀ ọlọ́run ṣàánú wọn nígbà tó wá wà mẹ́ni fọ́ọ̀rọ̀ mẹ́mẹ́ni pé ó ti bí yẹn mo fi lọ rẹ́nà gbígbé àti ìbájú kò ní lọ dákẹ́ ṣùgbọ́n kó tó á dákẹ́ bá ń píìsì wọ́n ti gbé wọ́n ti kọ́ gbé lọ lé àwọn ilé ẹlẹ́bọ wọ́n ní agbé lọ ní ìlú oníṣọ́ọ̀sì kan ní o ti kọ́ lọ wọ́n ti lọ ba nǹkan jẹ́ máa láńbẹ̀ wọ́n ti àgbé àti ìlú sáàhó kún padà tó ń kú àbòsí bọ́ ọ bọ́ ń bẹ̀. tọ́ alhamdulilayi gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe pé ẹni tí ó lòun ò ṣe ìsìláàmù mọ́ òfin ọlọ́run ni wọ́n pa á ẹni tó ṣe pé ó lóun gbà pé ọ̀ranyàn ni sọ̀lá ṣùgbọ́n òun ní í ṣe tá a bá lọ la sọ̀lá ti kan wọ́n ní wọ́n pa irú eléyìí kúnlẹ̀ láwùjọ wa lónìí àwọn pa wọ́n pa ọ́ pé làwọn náà ṣe ọkọ ni pé wọ́n pa ìyẹn tó bá pẹ́ ń lòfin ṣẹ̀ríà tó bá ń sin lòfin ṣẹ̀ríà yẹn òfin ni wọ́n pa kìí sẹ̀yìn òfin ni ó pa ẹ gbé lọ ilé ẹjọ́ pé báyìí báyìí ilé ẹjọ́ ni ó wá sọ fún pé kó ṣe sọláàtì tí ó bá ṣe tákòókò sọláàtì yẹn bá fi lọ wọ́n pa torí gbogbo ẹni tó fi bá pa kì í bí wàhálà yàtọ̀ sẹ́ni táwọn èèyàn lọ́kọ̀ọ̀kan wọn bá ń pa tẹ́ bá pa ẹnìkan wàhálà ọ̀sẹ̀lẹ̀ ìdí inú tó fi jẹ́ kó àwọn tó jẹ̀bi púpọ̀ bíi ti ká pa wọn kọ́ nítorí pé àlòfin tó fi yé wa pé wọ́n jẹ̀bi kúyùn torí ẹni mùsùlùmí gbọ́dọ̀ máa sánà kóhun tó filé ayé lẹ̀ kí sẹ̀rí ọjọ́ lílo kí sẹ̀rí ọjọ́ lílo ọlọ́run bó ṣe ṣe rọrùn ṣùgbọ́n àǹfààní tó wà ń bẹ̀ nípa àmọ́ fi yí àwọn tí máa ń ṣẹ̀ṣẹ̀ yẹn tó bá yípa ń lòfin ọlọ́sọ̀rọ̀ kí wọ́n ti pọ́ ọjọ́ tètè túbà àìdìyẹ ẹ̀ṣẹ̀ yìí láyé yóò tún sọ ìyà rẹ̀ di àlékún ni tó bá di lọ́la àlùkìyàmù so eléyìí la máa fi hàn wọ́n létí ẹni tọ́lọ̀ ń bá nílò yọ gbọ́ yọ gbà eléyìí jẹba so wọ́n ní ọ̀rọ̀ gbẹ́rẹ́ ọ̀pọ̀ àìmọye nínú àwọn mùsùlùmí ni gbẹ́rẹ́ ń bẹ lára wọn tá a bá gbọ́ bá a ṣe gbọ́ yìí téèyàn wá ṣetán láti túbá kíláàsì èsì ṣé tútúbá ti tó ni àbẹ́yẹn náà tún wá abẹ fẹ́lẹ́ tí ó fi máa ha ojú gbẹ́rẹ̀ ń dànù rárá o àní wá abẹ fẹ́lẹ́ fi ṣera wa léṣe torí pé gbẹ́rẹ́ ń gbà wọ́n sí fún ọ ní táwọn họ tí wọ́n họ bó lójú èròǹgbà tiwọn ni pé yọ wọnú ẹ̀jẹ̀ rẹ yọ bàrà ṣiṣẹ́ ìyẹn ni kó ti sakuléètì nù ara rẹ bọ́ọ̀ ha ojú rẹ ò rí nǹkan kan ha tontọ́ à ń bẹ̀ ni pé ńgbà tá a bá ti mọ̀ pé nǹkan ọ̀dà ká dẹ́yìn lẹ́yìn rẹ̀ ká má dédìí rẹ̀ mọ́ èyí tó ti síwájú ká tọrọ àforíjìn ká sì máa kábàámọ̀ bá ṣe pa àmọ́ ni ah àbá ti dàn wò ọlọ́run dákun foríjìn wa gbogbo ìgbà tá a bá ti rántí ká máa tọrọ àforíjìn ìbẹ́yìn náà mọ̀ eléyìí ọ̀dún nídìí wá àzíkà tó mọ̀ pé gbẹ́rẹ́ ọ̀dà kí ni kọ́ńtẹ́ǹtì tí wọ́n fi ń rẹ́ ẹni tí wọ́n bá sín gbẹ́rẹ́ fún kí ni kọ́ńtẹ́ǹtì tí wọ́n fi rẹ́ lójú àwọn nǹkan ọ̀hún nígbà tí wọn náà bá ti ń gbọ́ nǹkan báyìí nǹkan báyìí ẹni kan wọn mú wọn pa gbàdí wọn rẹ wọn pa díẹ̀ gbàdí wọn wá kó kinní kan sí ni wọn wá sun títí ó fi dèédú ni wọn rẹ sí ojú gbẹrẹ tiẹ̀ ṣé ìlànà àwọn mùsùlùmí náà àbí ìlànà àwọn kòfàr ìlànà àwọn kòfàr ni torí délé ọtọrọ àforíjì kọlọ wọn bó foríjì gbogbo wa wọn á ní ẹni tí ń sàárẹ̀ àárẹ̀ ìwà ajá sí ti ikú ṣùgbọ́n kó tó di kó kú wọ́n gbé lọ síbítù wọ́n tún wá gbé yabò míì tí èso síbítù bí ilé ẹlẹ́bọ bí ilé àwọn ẹlẹ́sìn míì so oríṣiríṣi nǹkan ló sì ti ṣẹlẹ̀ ńbẹ̀ kó tó wá di pókú ìjà tó bá kú tí wọ́n á lọ sí sórí àwọn mùsùlùmí kó tó di kó tú sí wa ṣé àǹfààní ń bẹ fún wa láti lọ wú sáré yìí láti lọ wú sáré yìí gbókùn yẹn kó ń bẹ pé eléyìí kìí sáàyè tiẹ̀ níbí ẹni tí ń sáré tí wọ́n ń gbé ká ẹni tó lè ta báwọn nínú gbígbé tí wọ́n ń gbé ká ni kọ́ jẹ́ pé làákàyè sì ń bẹ lórí ẹ̀ wọ́n sì ń sọ pé àwọn òru lọ bí báyìí kó náà sọ pé kò burú kó wọ́n máa gbóhùn lọ ṣe eléyìí ni ọ̀tá bá àmọ́ tó bá yẹ pé gbólófin làákàyèsí òye gan ti sọnù wọn kàn ń gbé e lọ ní bígbà tí èèyàn kàn ń ru wọn ti pè dúrọ́ọ̀mù lọ́ọ̀bì kan dúrọ́ọ̀mù ọ̀lẹ́nu tí ó fi sọ pé ẹ má gbé mi lọ́ọ̀bẹ̀ so níbẹ̀ yẹn òun ọ̀lẹ́sẹ̀ nípa gbogbo ibi tí wọ́n bá gbé lọ àti tí wọ́n bá fi ṣe àwọn ẹni tí ń rù ká ti ń gbé lọ bí tí ọ̀dà àwọn ni ó jìyà rẹ̀ lọ́dọ̀ àmọ́ ńgbà tá láàárẹ̀ bá jẹ́ pé làákàyè sì kú lára ẹ̀ òye ń bẹ wọ́n sọ pé àwọn gbé lọ bì kán lòun ò bínú sí i kí wọ́n máa gbé òun lọ sọ ìgbà náà lòun náà ó nípìn nínú ẹsẹ̀ ìgbà náà làwọn wà á lẹ́tọ̀ọ́ ká jẹ́ kí wọ́n sin sórí tẹ mùsùlùmí torí pé lẹ́yìn káfàrà ba'da ìmánì ó ti ṣe kèfèrí lẹ́yìn ìmánì naam. wọ́n ní káwá ọ̀sìn lónìí wípé ẹnìkan gbé ẹnìkan ní ọwọ́ adájọ́ wa dájọ́ pé yóò san mílíọ̀nù méjì ó wá ní kí wọ́n ta gbogbo màálù ẹni tí ó gbéyàn lọ́wọ́ wọ́n á bèrè pé ṣé eléyìí tí wọ́n dá lẹ́jọ́ pé ṣé ó bó òfin ìṣèlú àwọn bọ̀ ti bèrè dèmí gangan ni pé àwọn àdúrà tí wọ́n wà lóòṣèlú àgbékalẹ̀ sí ká tó wọ ọjà a fẹ́ bèrè pé ṣé ó ní ṣe pẹ̀lú àsìkò tí wọ́n ná ọjà lọ́wọ́ ni àti kéèyàn tó wọ́n ọjà because àwọn ọjà kan bẹ tó yẹ pé bóyá abijọ́ kàfún kàfún ni wọ́n máa ń ná tó yẹ pé ṣe títì ló sì wà ẹbí ọmọ ìgbà lọ kọjá. ẹnìkan gé ẹnìkan lọ́wọ́ adájọ́ wa adájọ́ wípé kẹ́ni ó géèyàn lọ́wọ́ ó lọ méje wọ́n á ní ọ̀nà àti rí mílíọ̀nù méje yẹn wọ́n ta gbogbo màálùú ẹni ó gẹ̀yàn lọ́wọ́ títí tí owó fi pé mílíọ̀nù méje wọ́n á ní sófin yẹn bá ṣẹ̀rí àmú ẹ̀yin náà ti mọ̀ pé kò bá ṣẹ̀rí àmú sílẹ̀ ẹjọ́ ṣẹ̀rí àwọn ti dáa ni tí wọ́n bá dájọ́ kan nílẹ̀ ẹjọ́ ti èsè ṣẹ̀rí yà á tí n tí wọ́n dá lẹ́jọ́ bá sì ṣe déédéé pẹ̀lú ṣẹ̀rí à ìdájọ́ ọ̀hún èyí téèyàn fi wọ náà ni torí kì í sófin ọlọ́run ni wọ́n lò kò bá jẹ́ pé n tí wọ́n dá ṣe déédéé iná ni kátó wá pé tí ọba ṣe déédéé ile jẹ bó ṣe jẹ mẹ. anabi solo sallallahu alaihi sele ọkọ wa ká máa ṣàdúrà ká tó wọjà la ilaha illallah wahdahu la mọ́lùk lah lahul mulk wa lahul hamd biyadihil khayr yuhyi wa yumiit wa huwa ala kulli shay'in qadir ká tó wọjà wọn ni ká máa ṣe. láàdá ńlá sì ń bẹ fẹ́ ni tó bá ṣe wọ́n kọ alfu alfu hasana wọ́n kọ fún yẹn wọ́n sì tún pa ìdá rẹ̀ fún bẹ́ẹ̀ wọ́n wá ní sádùá yẹn ó ní í ṣe pẹ̀lú ọjà àtàkókò tí wọ́n ń nájà lọ́wọ́ ni àbí bá ti gbábi tí wọ́n fi sọjà kódà kọ́mọ́jọ́jọ́ ọjà kọ́mọ́jà àkókò táwọn èèyàn nájà sáà máa sàdúrà yẹn bẹ́ẹ̀ ni ọjà náà ni wọ́n ń ná lọ́wọ́ àbí wọ́n ń lọ́wọ́ ọjọ́ ọjà ni àbí èso ọjọ́ ọjà àyàfi tí wọ́n bá ti kọjá kú ń bẹ̀ ìnídàájọ́ rẹ̀ ó di ti nǹkan mi torí ọlọ́run ọlọ́ wọ́n tó ń gbénu ọjà gbogbo gbàtọ́ bá wọjà tó kọjá lọ́lé rẹ̀ ọmọ ṣàdúrà yẹn torí ibẹ̀ lọ́lọ́run ọba wa ló kórìíra jù nù lò ọjà. ọlọ́run ràn ọ́ lọ wọ́n tó ṣe pé arìnjà lọ́ là kọjá tó fi débi tó ń gbé gbogbo àtọ́ba làbẹ̀ kọjá wọn ò àmọ́ nàjà ń gbà náà ó ṣàdùn ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ ni wọ́n máa ń mọja mọ́jà náà ni oṣù fẹ́ gbàbẹ̀ kọjá wàá ṣàdùn àyìn náà. ẹni tó lòun ọ̀sẹ̀ islam tí sẹ́rí àsopọ̀ àpà títa bá pa mà ń sáwẹ̀ àfàsọ̀ gbẹ̀yìn sí lára á sin sórí tí àwọn mùsùlùmí bí. lábẹ́ òfin ṣẹ̀ríà tá a bá fi lè pa ẹni tó lòun ọ̀sẹ̀ islam mà ó ti di káfíìrì yọkùtàlù kófúrán láhàdàn á pa pé kèfèrí ni torí àwọn òní bá wọn wẹ̀ o àní bá wọn faṣọ sílá o àní bá wọn ṣe sọ láti kankan sílá o àsì ní sin sórí tí àwọn mùsùlùmí o àwọn ẹni tí wọn jọ ń ṣe irú rándanrandan kàtàkàtà tiẹ̀ ní wọn àṣàyàn rẹ̀ ẹnìkan gbọ́dọ̀ ṣe láti sí káfíìrì lára amẹni tó fi sọ láti sílẹ̀ tó lọ ò ṣe táwa lọ láàṣọ láti kan tó yọ tí ọ̀sà sí i eléyìí lọ́dọ̀ màlìkíyà wọn là pa haddan la kufra á pa pé mùsùlùmí tó jẹ̀bi kú ni kìí ṣe kpódi kèfèrí torí de eléyìí wọn wẹ̀ wọn fi káfíń sí lára wọn sì sọláàtì sí lára wọn sì sórí tán àwọn mùsùlùmí wọn sì jogún rẹ̀ ṣùgbọ́n apá kan nínú àwọn fuqaha wẹ́bí àwọn hanabila àwọn sọ pé rárá tá a bá pa kèfèrí ni báwo ni ó ṣe ṣe sùúrù fún ká gbé ìdàgbọ́rùn rẹ̀ ká rẹ̀ tí ò wá lè ṣe sùúrù ṣe sọ̀láàtì sọ̀láàtì kan tá a fi lọ lára kò lè ṣe sùúrù fún àmọ́ lè ṣàfaradà káfíńdà bẹ lọ́rùn ó dájú pé kèfèrí ni tí ó bá jẹ́ kèfèrí kò ní ṣe sùúrù èwo ló rọrùn ká ṣe sùúrù ṣe sọ̀láàtì àti ká ṣe sùúrù kan bẹ́ wa lọ́rùn aha torí rẹ̀ tí ò bá jẹ́ kó ti ya kèfèrí kò ní ṣe sùúrù fún dà ṣẹlẹ̀ ìjọ́rọ̀ Ibn Taymiyyah làákà ìtòsí ló ń bẹ̀ ṣe déédéé pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ní kó ṣe sọ láti tí ò ṣe tí tara rẹ̀ tí fi pa wọ́n pa kó ti di kèfèrí ni ní ó mú ọ ṣe sùúrù kan ọ ó túmọ̀ sí sòkè alóde èèyàn ní kò sọ́nà nínú islam sẹ́yìn ọ̀wá fún lọ́nà túláàsì ẹjẹ́ wọn máa lọ sínú rẹ̀ náà. Naam. àwọn obìnrin mùsùlùmí tó ń sin lọ́n ìyá kan wá ń gbélé pẹ̀lú wọn ìyá jẹ́ ìyá tó ń ta àṣà ìyá máa gbé àṣà sọ wọn pé kí wọ́n máa bò ń ta sọ́dà kírun àwọn obìnrin báwọn máa bá wọn ta àṣà kọ́ o àṣà o torí àṣà àti sìgá sáfù kan náà wọ́n jọ tòsí níjọ́ tí wọ́n wálé ayé wọ́n rò pé yé wa sáfù ẹsìn wọn pé sìgá náà òfin ṣẹ̀ríà haram haram ni sìgá o ẹsẹ̀ mọ̀kúrú lásán haram ni o ọmọ jówó náà ọmọ jó fún rẹ ná àbí òye wa sọ̀gán alọ́ dá ń bẹ̀ ilé ìjẹ́bù sìgá ẹ má bá wọn ta sá tó bá ní pure water tó fẹ́ máa ta ẹ má bá wọn ta náà. ẹni tó fẹ́ san kàfàrà tó ní í ṣe pẹ̀lú bọ́kùn lọ́rùn ẹrú nírògbà tá a wáyé níbo lọ́ọ́ fẹ́ wọ ẹrú sí tá a sì lẹ́rú ẹrú nínú òfin ṣẹ̀rí àkọ́yàtọ̀ nígbà kan sígbà kan títí jọ́gbìndà alkiyama òun náà ni man qama bihi ajzun hukmi sababuhu alkufr ẹni tó ṣe é pé ṣẹ̀rí àkọ́yàtọ̀ ńlọsọdọlẹ torí pé wà ń kèfèrí nígbà tá a mú lójú ogun ẹnitọ́ wà ń kèfèrí nígbà tá a mú lójú ogun à ń ṣe jihad nísì àwọn tá a kú lẹ́rú lójú ogun táwọn jẹ́ kèfèrí bákan márùn ńlọ lórí mùsùlùmí lè ṣe nípa wọn ó lè pa wọn ó sì lè tú wọn sílẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ wọn ó sì lè pé kí wọ́n rárá wọn padà tó bá sì wù ó lè sọ gbogbo wọn dẹrú tó bá sì wù ó lè fi wọn sílẹ̀ láàyè kí wọ́n máa san jizya fún ìjọba ẹ̀sìn Islam owó tẹran tí kèfèrí tí wọ́n á gbèlú mùsùlùmí ọ̀mà san bákan márùn-ún tó lórí bá wá chúùsì pé òun sì wọ́n lẹ́rú so ìgbà náà ni wọ́n máa dẹ́rú gbogbo ọmọdé kéékèèké kèfèrí tá a bá sì mú gbogbo àwọn obìnrin wọn tá a bá mú bá a ṣe mú wọn tàì wọn ọ̀kan náà ni tiwọn kò pé márùn gbogbo wọn dẹrú lẹ́ẹ̀kan náà sọ àwọn ẹrú nù lónìí a lè má ríro ẹrú báyẹn nítorí pé kò sí jihad táwọn èèyàn ń ṣe jihad ọ̀tán o sọ ṣùgbọ́n gbogbo wa nísìn ìfẹ́ ilé ayé ìkórira kú ó ń bá wa jà ìdí tí kálukú fi sá fún jihad nù táwọn kan ti ń lu koro ká pé jihad ti tán níbo ló ti tán kò tí ì tán o tó eléyìí ajá bó ti ṣe jẹ́ mẹ́rin gbọ́dọ̀ àwọn awọ ẹrú lọ kò sẹ́rú tó lè ríra torí rẹ̀ option wà kókó gba oṣù méjì ajá bó ti ṣe jẹ́ àsìkò tí wọ́n rẹ́rú gan kò necessary kíkẹ́ rí lọ́jà because táwọn èèyàn tó lẹ́rú ọ̀bá fẹ́ tà ń kọ́ so ẹgbàá wẹ̀ náà nàm. ẹni tí ìbéèrè ti parí nìyẹn ẹni tó fẹ́ san kàfàrà wọ́n ní agbọ́ tẹni tí ọ̀sán díyà sẹ́yìn kí wọ́n máa sọ ò tí mò ń wá o àwọn mọ̀lẹ́bí ò tí mò ń wá o ìyẹn tó bá ṣèèṣì pa àwọn tó bá máa mọ̀ pa òní ọ̀mà san ò tí mò ń wá látijọ́ yìí ò ṣe kíní tọ̀ báwo wá lẹni tí ó bá ṣe kàfàrà tí wọ́n máa mú un náà lórí mu lọ́rùn ni pé o tí bọ́kùn lọ́rùn ẹrú bẹ́ẹ̀ ni ara ṣe ti kóòtù ṣẹ̀rí àwòṣe mu wọ́n mọ mọ́nítọ̀ rẹ̀ tó bá lóun kò ní lọ kọ̀ọ̀kan ní sọ fún wọn pé o ti bọ́kùn lọ́rùn ẹrú ẹrú wò ó mú wa bá wọn iwájú wọn náà ló ti bọ́kùn lọ́rùn rẹ̀ bákan náà àwọn oṣù méjì ní tẹ̀léńtẹ̀lé wọ́n mọ mọ́nítọ̀ rẹ̀ ndí ò lọ bẹ̀rẹ̀ àwẹ̀ ọmọ wa sáyìn lójoojúmọ́ tòótọ́ bá fi lè já ó tuntun bẹ̀rẹ̀ torí pé àwẹ̀ ìtanràn lélẹ́yìí kìí sáwẹ̀ àtinúwá tó bí ó sì máa ṣe nù. wọ́n á lẹ́ni tí wọ́n bá bẹ́ lórí látàrí pọ́jẹ̀ bí ikú bó láti ṣe sín sórí ọwọ́ àlọ́tọ̀ ni sára ọwọ́ àlọ́tọ̀ yẹ́n kí Yorùbá là ń sọ Yorùbá là ń sọ bí Yorùbá ó sì sọ ọ̀nùkún abẹ lórí wọ́n bẹ lórí ní yorùbá gan kò túmọ̀ sí pé ti bọ́ọ̀lẹ̀ ìyẹn ni kó ti kú wọ́n gé ọrùn rẹ̀ débi tí kò ti dé so nítorí rẹ̀ ìyókù ọ̀sẹ̀ kù lára ọrùn tọrùn ó gbèrò so nítorí tí wọ́n bá ti gébi gògóńgò àti kásán ọrùn so tí wọ́n bá ti gé pọ́n náà ni ẹ̀kan náà ni pọ́n so ẹ̀jẹ̀ ó sì tú jáde lọ́ba parí so orí yẹn ó lè lọ sí papọ̀ so bí wọ́n ṣe bí wọ́n ṣe gbé e náà nù tí wọ́n lọ sí Islam ọ̀sọ́ kí wọ́n pààyàn lẹ́ni tó ṣe wípé wọ́n yẹgi fún rárá ìdá ìdá náà máa fi pààyàn tó bá jẹ̀bi kúnú Islam subhanakallahumma bihamdik ashhadu an ilaha illa ant. استغفرك واتوب اليك